to sì gba ẹ̀yìn wa àlékún dáadáa àlékún tọ́sánà ọlọ́run àforíjì ọlọ́run ọlọ́run bá kọ́mọ́ sáàsì fún ẹni kọ̀ọ̀kan wa àwọn atọ́mọ lọ́dọ̀ rẹ̀ gbogbo táà ń fẹ́ láyé ẹlẹ́kẹ̀ẹ́ àrùn ọlọ́run bá kọ́mọ́ sáàsì fún wa àmà tẹ̀síwájú ní àtúndì tí a bá rọ̀ nípa ìgbàgbọ́ àwọn mùsùlùmí dé àwọn nǹkan tí ó yẹ kí á gbàgbọ́ ó sì pé tí mùsùlùmí ọ̀bá di àwọn nǹkan ìtumọ̀ rẹ̀ ni pé ìlú ẹni bẹ́ẹ̀ oníjẹ́ ọmọ lẹ́yìn àdúgbò muhammed sallallahu alayhi wa sallam tó wà nígbà tó dà kíámù. lórí ìdí yìí la ń gbọdọ̀ nípa gbogbo nǹkan sọ yìí. أما الشفاعة الثانية فيشفع في أهل الجنة أن يدخلوا الجنة وهاتان الشفاعتان خاصتان له وأما الشفاعة الثالثة فيشفع في من استحق النار وهذه الشفاعة له ولسائر النبيين والصديقين وغيرهم يشفع في من استحق النار ألا يدخلها ويشفع في من دخلها أن يخرج منها ويخرج الله من النار أقواما بغير شفاعة بل بفضله ورحمته ويرضى الشفاعة من ń pè ní ṣàfáà. kí ni à ń pè ní àṣàfáà nínú ìlú lágbáwá kò sí pé kan nínú àwọn ìtọ́yẹ pápákọ̀ ni. tó sì jẹ́ ọ̀rọ̀ yẹn lé wa lórí. òun náà ni jáde gbọdọ̀ kọ́yọ̀ àwọn jáde kò kéèyàn pa dáadáa kan wá ìsan nínú àwọn orin kéèyàn pa wá fún ẹnìkan. àwọn dákun àìmọ̀ dọ́rọ̀ra ti aburú dànù fún yẹn. eléyìí là ń pè ní ṣàfà lápèjúwe ẹnìkan ọmọ ẹgbàṣẹ lọ́dọ̀ ìjọba wọn ò wá fẹ́ fún un àbọ̀fẹ́ gba lọ́dọ̀ ẹnìkan wọn ò wá fẹ́ fún un kẹ́nìkan wá dúró ipe ẹjọ́ ẹ bá mi fún un níṣẹ́ yẹn ọmọ dáadáa ni irú ẹni yìí ṣàfá àlùsẹ ó sì pẹ̀lú torí pé tá a pè ní ìpẹ́ ìsídà kọ́pa dáadáa wá àbí kọ́pa ó lé aburú dáhùn. arọ́mọ kan wọ́n fẹ́ bá wí bóyá ìyá rẹ̀ ló fẹ́ bá wí ní àbáwọn èèyàn kẹ́nìkan wá wò ẹjọ́ ẹbí lẹ ẹ̀yà fi rẹ̀ fọ́lọ́hùn nítòsí yẹn ó sì pẹ̀lú àmọ́ ìfẹ́ tó sì yí ìtumọ̀ rẹ̀ ni pé ọgbà aburú dànù fẹ́ni táburú fẹ́ ṣẹlẹ̀ sí eléyìí náà pè ní ṣàfà. bó ti ẹ̀já pé ṣàfà àtijọ́ gbẹdàrí kìámà ìsìnkú ẹ̀ níjọ́ gbẹdàrí kìámà yóò dùn sí abẹ́ méjèèjì yìí ìyẹn ni pé àwọn kan tábúrú ọ̀sẹ̀lẹ̀ sí ṣàfá ọ̀sẹ̀lẹ̀ sí wọn tí wọ́n gba burúkú òlérí wọn bẹ́ẹ̀ sì lára àwọn kan tó ṣe pé dáadáa náà ni ó fẹ́ ṣẹlẹ̀ sí wọn tí ààbò kí dáadáa ni ó tètè tẹ̀ wọ́n lọ́wọ́ méjèèjì ni ó ṣẹlẹ̀ níjọ́ gbẹdàkíá ọ̀ wọ́n wá ní wọ́lá òsàlá kàlásù wọ́lá òsàlá wọ́n ní nínú tó gbọ́dọ̀ jẹ́gbàgbọ́ àwa mùsùlùmí òun ni pé gbogbo wa gbọ́dọ̀ gbàgbọ́ pé anábìwá muhammad sọlọ́lá àlùwọ̀sánná ó ní àwọn ìpè mẹ́ta kan tó fẹ́ ṣe ìpè mélòó gbogbo ìjọba ìpè mẹ́ta ànábì ò sì pẹ̀ mẹ́ta agbọ́dọ̀ bí sẹ́mi bẹ́ẹ̀. gẹ́gẹ́ bá àfa ìṣèlú sọ bó tẹ̀ jẹ́ pé mẹ́rin ni àmọ́ nítorí pé mẹ́ta ló gbajúmọ̀ eléyìí ni àfa wa ìdíkẹ́ni àkà jáde. ànábì ní ìpẹ̀ mẹ́ta sọlọ́lá àwọn àìwòsánlá èyí tí ó ṣe ìjọba ìdàkẹ́ àmọ́ tá a sì gbọ́dọ̀ láníyàn pé kájí tàbí ọkàn péré ànábì máa ṣe gbóhùn mẹ́tẹ̀ẹ̀ta ló ṣe wá wáyé ẹ̀mẹ́. àmọ́ ṣàfà àtẹlẹ́wúlá. ẹ rí pé alákọ̀ọ́kọ́ tá ànábì ó ṣe. fàyẹ̀ ṣàn bí àhìlẹ̀ náà kì. ànábì ó sì pẹ̀ sọ́lọ́mọ́àbò àlẹ́wọ̀sẹ́lá fún gbogbo àwọn tí ń bá ń bẹ ní eré ìgbà sáṣá àlùkìyàmù ìyẹn ní tí gbogbo wa bá ń bẹ ní gbansasa àlìkè àná sàmàtẹ́tù gbansasa ìyẹn ní pé ní eré fíìdì àlìkè àná àtọmọ ẹlẹ àtọmọ àlìjánná àti funfun àti dúdú gbogbo kálukú wà ní eré gbansasa àlìkè àná níjọ́ náà ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí wa àti ṣàlàyé rẹ̀ kọjá tí ó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ nìyẹn níjọ́ náà ni wọ́n ní òun ó sùn mọ́ wa tí ò ní ju dédé mẹ́ẹ̀lì kan lọ sórí tí ọpọlọ àwọn èèyàn máa hó tí àágùn tí ó bu àwọn èèyàn dárú tí àágùn tẹlòmíì sì ní tí ó mọ níwọ̀nba nítorí pé bíṣẹ́ ikú rẹ̀ bá ṣe tó láyé. ló ṣe sáànù sí níjọ níjọ náà lọ làágùn ló ṣe pọ̀ sí àágùn ẹlòmíì yóò mú un ní bí odò yóò mú un ní bí odò ìnira yìí ti pọ̀ fún àwọn àìmọye ọdún tí kálukú òbí dúró nínú ọ̀rùn tí wọn ò ní jòkó ìnira yìí máa pọ̀ ànábìọ́ bí gbogbo ẹni tẹ́ ń bẹ́ ń bẹ̀ yìí àtẹ̀lé dúdú àtẹ̀lé funfun àtẹ̀lé pupa àtẹnire àtẹnibú gbogbo alájọwà lórí ìgbójọ́ náà lọ bó tẹ̀ jẹ́ páwọn ẹni rè kan bẹ tó ṣe pé ìyàwó ní kàn wọ́n wọ́n kàn wá ń bẹ̀ àmọ́ tí yẹn bá dún pẹ́ẹ́pẹ́ náà kọ́là bó ṣe pé nulẹ̀ náà lójókòó sí àbótiẹ̀ dúró nulẹ̀ tó dúró nulẹ̀ sí ó ṣe ṣe kọ́ máa rí kíni. kọmọ rí nira díẹ̀ díẹ̀ kálukú sì mọ̀ pé gbìyànjú àlèkè àmọ́ ju iye wọn lọ torí wọn tí ì máa rí gbádùn àmọ́ wá wá pé kí ọlọ́run ọba kọyọ wá kó níbi ìdúró yẹn eléyìí ọ̀pá pẹ̀ ọlọ́run wá dájọ́ láàrin wọn lè yé káwọn hátà ayékúrọ̀ bẹ́yìnàmọ̀. kí lànàbí ó fi pẹ̀lẹ́ lẹ́rí kí wọ́n lè wá dájọ́ lè wá ni o kánàbí ò lè wá dájọ́ kánàbí bá sì pẹ̀ tán ọlọ́run wà sí kí ni yóò wá sọ kalẹ̀ wà á bá gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n ń jẹ́ ìyìn àtàlìtẹ̀nù ànábì ọ̀wà àtàjọ́ láàrin wọn. báyìí ayé àtàrà ọjà àmì àmì yá. آدم ونوح وإبراهيم وموسى وعيسى ابن مريم الشفاعة أي النبي صلى الله عليه وسلم أني yóò sì pẹ gbogbo wa pé ọlọ́run dájọ́ láàrin wọn jẹ́ ọmọ ọmọ yeke ara àlìjáná lẹ́tọ̀ọ́ sálìjáná kára náà lọ sí kíni kọ́ náà. eléyìí ọ̀sẹ̀lẹ̀ báyà àyàtà rọ́ọ̀jà àlìhàmdìyà lẹ́yìn ìgbà tí àwọn ànábì ọlọ́run bá sọ pé àwọn ò lè sí pẹ́ o àwọn ò lẹ́mìí ẹ̀ àwọn ò lè sí pẹ́ irú àwọn ọba wo nu yóò lóun ò lè sìpẹ́ náà anabi nuhu náà lóun ò sì sìpẹ́ ibrahim musa aisa bunmaria wọn làwọn ò lè sìpẹ́ atatẹ́ntẹ́yì ilé títí táwọn yóò fi para wa lọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà yẹn lànà bí ọwọ́ àsìpẹ́. ìpẹ́tà nẹ́bí fẹ́ ṣe yìí ìpẹ́ tó dájú ni tọ́lọ́hún máa gbà torí pé àwọn ìpẹ́ kan ń bẹ tó ṣe pé ọlọ́hún ò ní gbà ọ̀nà méjì ni ìpẹ́ pín sí a ní àṣàfà àtòlùpá sídá àlùbáàtìlà ìsìpẹ̀ tí ò da a sì ní àṣàfà àtò àṣàfihàn ìpè tó dáa ìpè tí ò dáa òun ni àwọn gèfèrí ọmọ retí lọ́dọ̀ àwọn tí wọ́n ń sìn àwọn gèfèrí wọ́n ṣe kíni wọ́n mọ retí lọ́dọ̀ àwọn tí wọ́n ń sìn kí làwọn gèfèrí ń sìn wọ́n ń sin iná wọ́n ń sin omi wọ́n ń sin òrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn táwọn jòbìrì ń sìnù àmọ́ pẹ̀ yóò ní wúlò ìpẹ̀ yóò ní wúlò níjọ́gbọ́dà òkè àwọn bó ṣe léwu kọ́mọ̀ torí pé àwọn gẹ̀fẹ̀rí ń retí pé káwọn káwọn kan yóò sì pẹ́ wọn ọlọ́run sọ̀nù kọ̀ránì ọlọ́ni wọ́n yà kó lóna àwòlẹ́ ìṣùkọ̀ àwòna ìndọ̀lá. ọlọ́run láwọn gèpèrè ọmọ sọ pé àwọn ẹbọ àwọn òòsà èyí táwọn ń jọ́sìn fún yìí àwọn làwọn tó ṣe pé wọ́n gbà wá lẹ̀ níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹdàlì kìámù. wọ́n tún sọ láàyè míì pé máa na àbúdòhùn àsìnwọ́n àsìnwọ́n ìlàlẹ́ yòkọ̀rìbù na ìdàláyé lólèpá a kàn fẹ́ kí wọ́n sún wa mọ́lọ́hùn ni ìyẹn ni pé ẹni tí ń bọ omi ẹni tí ń bọ ọ̀sán òṣogbo àwọn tí ń bọ òòṣà wọ́n sọ pé àwọn òsìn wọn àwọn fẹ́ kí wọ́n sọ àwọn ọmọ lọ́wọ́ ni bákan náà àwọn fẹ́ kí wọ́n sì pè àwọn ni ọlọ́run á jẹ́ oyé wa pé pàmẹ́tà ń fa òun ṣàfà ẹ̀tọ́ ṣàfì ẹ sọ fún wọn pé gbogbo ẹni tó bá sẹ́bọ tó fi kú àbókó sẹ́bọ tó fi kú ẹni tí nǹkan tẹ́lómi bá ń bẹ lẹ́yìn ẹbọ tí wọ́n ń ṣe tí ó sì pẹ̀ kò lè gbà wọ́n lẹ̀ bó ṣe jásí pé ní ẹlòmíín bẹ ànábì ó sì pẹ̀ àwọn ànábì ọlọ́run ó sì pẹ̀ wọn ò lè gbà wọ́n lẹ̀ ká tó wá ṣẹbọ wọn ká tó sóòsà ìpè ànábì tá à ń sọ yìí sọlá àlùwàsálà òun ni ṣàfà àtòsọ̀hìyà ìpè tó dáa tí gbogbo wa sì gbọdọ̀ máa retí. àwọn eléré igbó kan lónìí wọ́n láwọn ò retí ìpè ànábì sọlọ́lá àlùsọ̀lá àwọn làwọn oníṣòwòfé àwọn oníṣòwòfé wọn ń bẹ́nu àwọn bùláàtù wọn àwọn kí mo pè é àwọn olùkọjá àlà lójú méjèèjì nínú wọn àwọn tá ti ya tara wọn nínú wọn wó láwọn ò retí pa nábì ẹlẹ́sẹ̀ lànábì ó sì pẹ̀ fún lẹ́nu wọn lọ. wọ́n ní ẹlẹ́sẹ̀ lànábì wà lẹ́gẹ́ ló sì pẹ̀ fún. gbogbo ẹni tó bá lóun ò retí ìpè ànábì ẹjọ àwọn ọmọ tí ń pariwo yẹn kọ́ máa mú ọ sọ́dọ̀ lọ bá òbí wọn kọ́ mú ọ sọ́dọ̀ náà anábìwá muhammad sallallahu Alaihi Wasallam, sallam wọ́n ní ẹlẹ́sẹ̀ ló fẹ́ sípẹ̀ fún àwọn òrètí ìpẹ́ àwọn ìṣẹ̀lẹ́sẹ̀ ó lọ sí ọwọ́ ara rẹ̀ tí ń sọ̀rọ̀ yìí o ìyàwó mẹ́fà ló fẹ́ lé o ó sì lóhun ìṣẹ̀lẹ́sẹ̀ lẹ́sẹ̀. kàtọ́ ọwọ́ ara rẹ̀ àwọn ìyàwó àwọn mòrídì àwọn ní sọkọ fún o ó sì lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ṣẹ̀. irú wọn ní pé àwọn àwọn àwọn ọmọlẹ́yìn wọn ó sì lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ṣẹ̀. ẹ̀ẹ́ anábì ò ní sí pẹ̀rẹ́ tẹ́lẹ̀ nítorí pé ìwọ ò nígbàgbọ́ nu tó yẹ kó o nígbàgbọ́ sí tá anábì ọba sì sì pẹ̀tẹ́lẹ̀ mọ́jẹ̀mú mẹ́ta lóde ẹ̀gbọ́ àbí gbogbo ẹni tọ́lọ̀ máa yọ̀dá àpè fún jọ̀gbẹ́dà lè kẹ́ àmọ́ àárí mọ́jẹ̀mú mẹ́ta lára àpèpẹ̀ yẹn ìyẹn ni pé ìpẹ́ tó dáa mọ́jẹ̀mú mẹ́ta lóde ìpẹ́ tó ṣe gẹ́ni ìsìpẹ́ tó dáa. májẹ̀mú àkọ́kọ́ ni pé ọlọ́run láti yọnu sí ẹni tó fẹ́ sípẹ̀ bọ́lọ́run ọ̀bá yọnu sí ọ ò lẹ́mìí ẹ o lọ́wọ́ àsìpẹ̀ nìkan sọmọ pé láyé ni wò ti ní bí ọ sí tọmọ yọnu sí ìyá oníyà ń bọ́mọ ọlọ́mọ wí ń bọ́mọ rẹ̀ wí jẹ́jẹ́ ìwọ́ sì ń rìn lọ o sì yà pé ẹjọ́ sì pẹ́ rẹ̀ má bàa wí má wọn òsì sì bí ọ sí láyé nù o. àlìkèámù ò rí bẹ́ẹ̀ o ẹni tọ́lọ̀ ń bá pè dásí ní òsè kínní òun ni ó dásí. ẹni tọ́lọ̀ ń bá pè sí i. májàmú kejì òun ni pé ẹni tí wọ́n sì pẹ̀ náà ní ọlọ́run ọ̀yọ́nu sí bọ́lọ́run ọ̀bá yọ́nu sí ẹ̀ lè sì pẹ́ rẹ̀ ìyẹn ni pé ọlọ́run yọ́nu sí ìwọ̀ pé kọ́ wá sípẹ̀ tọ̀ ẹni tó fẹ́ sípẹ̀ náà ò ní mẹ́ni tó bá wù ọ́ yóò jẹ́ pé ẹni tó lọ́n ṣe kíni ẹni tó lọ́n ọba ti yọ́nu sí ni. pàtó lọ́run bá ń sọ nípa ìsìpẹ̀ nínú kùránì ọlọ́run á sọ pé ilà mani adùnà láhùrù rahman wàrọ́dìyà láhùrù kọ̀ọ̀lá. ọlọ́run tó bá dijọ́ ń gbé dàlìkìyàmà ẹnìkan ò ní sípẹ̀ àyàfẹ́ ni tí ọlọ́run ọba ara mẹ́ni bá ṣe kí ni tó bá yọ̀ǹda fún kó wá sípẹ̀ ọ̀rọ̀ di yàláwó kọ̀ọ̀là tó sì yọnu sí pé ìwọ ló ṣe kí ni ìwọ ló sípẹ̀ kọ́lọ́run ọba yọnu sí yẹn ò lè sípẹ̀ o. ọlọ́run sọ láàyè mi ọlọ́run ní wàlá ayé ṣùwàhùnà ilá límanẹ̀rì kadà ọlọ́run ní gbogbo ẹni tá a bá yàn pé kó sì pẹ̀ fáwọn èèyàn wọn ò ní sí pẹ̀pẹ́ nìkan o àyàfẹ́ ni táwọn ọlọ́run bá yọnu sí ṣẹ́ni kó ní mọ́jọ̀ méjì àfẹ́ni tọ́lọ́run bá yọnu sí torí ẹ̀ ìwọ tó lánàá bí ò ní sí pẹ̀rẹ̀ ẹ́ẹ́ bọ́lọ̀wọ̀ ọ̀yọ́nú sí ọ̀tẹ́lẹ̀ ànábì oníṣẹ́ gíní kò ní sí pẹ̀rẹ̀ kò ní sí pẹ̀rẹ̀ mọ́jẹ̀mú kẹta tí wọ́n fi sí pẹ̀ níjọ́ ògùn dàlìkì àmà torí pé ìpẹ́ ayé yàtọ̀ sí tàlìkì àmà mọ́ sọ lẹ́ẹ̀kan pé ìpẹ́ ayé òun nìpẹ̀ tó ṣe pé òun ò ní pè ọ́ sí ó dẹ̀ ẹni tí ọfẹ́ sì pẹ̀ lọ́dọ̀ rẹ̀ kò ní pè ọ́ ṣe ọ́ yọnu sí kọ́dẹ̀ ẹni tó fẹ́ sì pẹ̀ gan lè má pè ọ́ gbà mí tí ó ṣe tó sì ń gé lọ sí lọ́dọ̀ wọn ni pé béèyàn bá sì pẹ̀ níjọ̀gbìn àlìkèyàmà ọlọ́run ọba gbọ́dọ̀ yọ̀ǹda pé ọyá àsìkò tó láti sìpẹ́ o ọlọ́run yọnu sí wọ ó sì yọnu sí ẹni tán fẹ́ sìpẹ́ rẹ̀ ẹlẹ́sẹ̀ ní lóòótọ́ àmọ́lọ́run sí kíni ó yọnu sí àbí kètì ẹsẹ̀ lẹ́sẹ̀ torí pé àwọn àpẹ̀ kan bẹ tí yóò ti kú lẹ́lẹ́sẹ̀ àmọ́ láti wà lìjẹ́ náà ni. so ẹlẹ́sẹ̀ ní ọlọ́run láti yọnu sí ẹni tí ó fẹ́ sí pẹ̀yẹ̀ ní ọlọ́run yọnu sí ẹlẹ́kẹta wá ni pé ọlọ́run wà yọ̀ǹda pé ọyá lọ sí kíni lọ sí pé lọ́lọ́ sọ fún aná alukọ̀rá ni pé mandalẹ̀dí yẹsùfà ìndà ìlà ìdìní kálẹ́ni náà tọ́láyà láti sí pẹ̀yẹ̀. níwájú àlá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ilà mẹnẹrìtàdọ̀ ẹni ilà bíyìnbí àyà fi kọ́lọ́wọ́n ọyọ́nu kọ́yọ̀ǹda pé lágbájá ọmọ lágbájá lọ anábìgbọ́n ọlọ́run ṣe ni ó yọ̀ǹda rẹ̀ fún mo rò pé yíra anábìgbọ́n ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún sọ́dọ̀ náà. ló fi túmọ̀ sí pé ìpè tá à ń sọ yìí. ìpè tá à ń sọ yìí pàápàá jùlọ ìpè ànábì tá a fẹ́ ká nígbàgbọ́ nú ẹ̀ sọlọ́láhù aleyhi wa sallam tá a fẹ́ ká nígbàgbọ́ nú ẹ̀ tá a lákọ̀ọ́kọ́ òun la sọ yẹn pé. ànábì ó sì pẹ̀ ní gbangba àlìkèámà sẹwárí pẹ̀ tánàbì fẹ́ sí ní gbangba àlìkèámà tó jẹ́ talákọ̀ọ́kọ́ yìí ń bẹ́nu wọn ẹni tọ́lọ̀wọ̀n bá yọnu sí ń sì ń bẹ́nu fi jẹ́ pé ìpẹ́ gbagba àlìkèámà tọ́lọ̀wọ̀n fi dájọ́ láàrin wa yìí òun yàtọ̀ nínú àwọn yòókù ó kú ẹni yọnu sí ó kó àmáwọn ẹ̀pẹ̀ yòókù ni ẹni tọ́lọ̀ bá yọnu sí ni o àwọn ìyẹn ni mọ́jẹ̀mú kẹ̀tọ́ sí kíni yóò dé lójú méjèèjì nítorí pé asọ́lẹ̀ ẹ̀kan ní gbangba nìkẹ́ àmọ́kọ́lọ́hún tó dájọ́ láàrin wa kálukó tó mọbi tí ó lọ a ní ọmọ náà bẹ̀ẹ̀bẹ̀ ọmọ àdìjẹ́ náà bẹ̀ẹ̀bẹ̀ gèfèrí ọbẹ̀ẹ̀bẹ̀ mùsùlùmí ọbẹ̀ẹ̀bẹ̀ ó túmọ̀ sí pé gèfèrí ọlọ́run ọ̀yọ́nú sí ànábì ó dẹ̀ sì pẹ̀pẹ́ ọlọ́run adájọ́ lé wọn dájọ́ fún mùsùlùmí dájọ́ fún gẹ́fẹ̀ẹ́rí bó ni ó sì ṣẹlẹ̀ ń jọ́nà náà eléyìí ó ṣẹlẹ̀ ní ìbámu sí ìrótà nẹ́bi ti fún wa sọlọ́láhu alayhi wa sallam ojúṣe ọlọ́run ọba ó fún wa ní ìrùpé ana ana nas ànábì ní òun lásíwájú gbogbo àwọn èèyàn kí mo pé òun lásíwájú gbogbo àwọn èèyàn. mo sọ fún ọ fún stop àwọn ọgbọ́n gbogbo yẹn. òun lásíwájú gbogbo àwọn èèyàn. ànábì ní pé nítorí pé ọlọ́run ó kó àwọn ẹni àkọ́kọ́. ọlọ́run ó kó wọn jọ yóò sì kó àwọn ẹni ìgbẹ̀yìn ọlọ́run ó kó wọn jọ bọ́lọ̀ bá wá kó wọn jọ sí gbangba àlèkè ámánì ọlọ́run níbi tí àkójọ yẹn ó dé tí ó tún rọrùn dé béèyàn bá péyàn ẹni tó bá pè ọmọ gbọ́hùn rẹ̀. nínú àwọn àrọ̀rùn tọ́lọ́run ó ṣe níjọ yẹn ni pé ojú ẹnìkọ̀ọ̀kan ojú ọ̀ka bí tẹ́ ẹ bá dé bí táwọn èèyàn bá dé. ọlọ́run ní táwọn èèyàn anábì wá ní táwọn bá dúró náà kẹ́lì gbogbo èèyàn ẹni tó pàǹdẹ́bì lásìwájú èèyàn kò sí kíni kò sọ. So. ẹni tá a lè sọ kó sì sọ lẹni tó sọ pé torí ànábì la fi dáyé òun la sì fi dá àlìkèámà eré bú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ gẹ̀fẹ̀rí ni torí pé ọlọ́run jẹ́ oyé wa nu kùránì pé àtòrí ànábì dáyé o áńgẹ̀lì kà sí gíní àlìkèámà. anabi wa ni sọlọlá alẹ́wọ̀sọ̀lá oníjọ́ náà lọ́wọ́ táwọn èèyàn bá wá kójọ tí kálukú wá dúró àwọn èèyàn wá sọ pé alẹ́ àtẹ́lẹ́dọ̀rọ̀ òòlù ilẹ̀ máa yẹ fàwùlẹ́kùn ìdàrọ̀ bìkún sí ẹ̀ níwá ẹnìkan tí ó sì pẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn èèyàn bá sọ pé ẹjá lọ bá ádámà tó máa dọ́dọ̀ ànábíwá ádámà àwọn èèyàn wá sọ pé áńtà nàbí yòlọ ìwọ ànábí ọlọ́run ni ọ áwùwà lòlẹ̀ kárì ìwọ ọlọ́run ọba kọ́kọ́ dá sáyé bákan náà bàtọ́lọ́wọ́n bá dọ̀ sáyé tán wà á mọ̀ra màláhíkà áyẹ́sì jòdò làkà ọlọ́run ọba sì pa àwọn màláhíkà láṣẹ nípa pé kí wọ́n ṣe kíni kí wọ́n kórè kalẹ̀ fún ọ kí wọ́n tẹ̀ fún ọ wọ́n wá kí ànábì wa ádámà lọ aleyhi sọlá tó wọ sọlá tán wá kì í lọ fún wa nítorí ẹ̀ sípẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run ọba wa ádámù wa dá wa lóhùn pé a èmi ìlẹ́mìí ẹ̀ èmi tó ṣe pé mọ̀ṣẹ́ lọ́run ọba tọ́lọ̀ ní májẹ̀gi nínú ọgbà àlìjáná tí mo jẹ́ irú mi lọ́wọ́ lẹ́tọ̀ọ́ sí i. kí n lọ ṣùpẹ̀ fún yín in lẹ́mìí ẹ̀ náà kò sí náà kò sí náà kò sí ẹ̀mí tèmi gan dọwọ́ ọlọ́run lónìí èmi náà ń wá bọ́lọ́run ṣe yọ èmi náà ni náà tó máa yọ̀yàn bí mi ò o kó tó sọ gbólóhùn yẹn sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni yóò jẹ́ káwọn èèyàn mọ̀ pé adama gan ò ní fẹ́ lọ kí lọ́rọ̀ náà adama ma sọ pé ọlọ́run ọba ọba àlékè ọlá gádìbalè ya òmà ó ti bínú lónìí ní gbangba amánu ọba tó ròyìn ara pé òun lè níyà àmọ́ nítorí àánú rẹ̀ tó kọjá ìbínú rẹ̀ àti ìyá rẹ̀ òun ló fi jẹ́ kí gbogbo ọmọ rí báyìí fún wa àmọ́ lọ́n burú o ó sì lè níyà àmọ́ àánú rẹ̀ ju gbogbo ìyá yẹn lọ. ádámà wa ní ọlọ́run ti bínú kan gádọ́bàn ó ti bí ìbínú kan lónìí ọlọ́run ò bírú nú yẹn síwájú rí wàlà ìyẹ́gùdọ̀bà bá àdáhù láyéláyé ọlọ́run ò sì tún ní bírú nú yẹn mọ́ ẹ̀ gbọ́. onítẹ̀ẹ́ni wá sípẹ̀ yìí ọlọ́run ti bí inú kan kò biru rẹ̀ rí tẹ́lẹ̀ kò sì tún ní bírú rẹ̀ mọ́ láyé èmi ni wá ẹ̀mí tèmi dọ́wọ́ mi o ẹ lọ bá anábìwá náà aleyhisalatu wasalam táwọn èèyàn á dọ́dọ̀ náà tó bá sọ fún pé ilẹ̀ ìrẹ ni awùwàlù rúsùlì awùwàlù rúsùlì fìlà ọ̀rọ̀ ìwọ là ojisi òjísé ọlọ́run lérílẹ̀ Adama òun là Nuwo ànábì ojisi là kọ́kọ́ òjísé ọlọ́run bí yẹn bá dẹ̀ máa jójísé ọlọ́run yóò kọ́ jẹ́ ànábì náà àmì yẹn lè àwọn yóò wá ní ìwọ làkọ́kọ́ òjì sí ọlọ́run ọlọ́run ọba ròyìn rẹ pé ẹrú kan ti ń dúpẹ́ ni ọ́ ọlọ́run ròyìn rẹ pẹ̀lú ti ń dúpẹ́ ni ọ́ wá sí pẹ̀ wá àbí wò rí ìnira tá a wà nílẹ̀ lónìí ni níwọ̀ wà sọ fún wa pé irun tá a dá máa sọ pé ah. ẹ̀ẹ̀mọ̀ pọ́lọ́run ti bínú lónìí ó bínú kan tí ó lè bínú ẹ̀mọ́ láyé kò sì bí irí tẹ́lẹ̀ èmi náà tèmi tó mi lẹ́rù èmi tó ṣe pé nígbà tí mo wà láyé ọlọ́run ọba fún mi ní ìpèpè kan ipe tí n bá ti pèpè ní atamátàsé ni ìpèpè yìí mo lò ó mo fi ṣépè fáwọn ìjọ mi. nígbà tí mo pè wọ́n tí wọn ò gbọ́ gbogbo ara láti gbọ́ àdìgbọ́tàn yẹn láì mọ̀ yìí tí gbogbo ọ̀nà téèyàn máa fi ń pè yẹn gbogbo mẹ́tọ̀dù téèyàn lè fi pè yẹn ní inú òṣèkínni ló fi pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo mẹ́tọ̀dù ló fi pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà wọn ọ̀wá gbọ́ ọwọ́ aṣọ péré ọlọ́run ọba kọ́ ọ̀lẹ̀ náà ìrí ọlọ́run ọba mi látàzàrà ìrí ọlọ́run ọba mi mọ́fin sílẹ̀ látàdàr mina yanni alala aridi mina kàfìrí na dàjàrọ ìrí ọlọ́run ọba mọ́fin sórí ilẹ̀ yìí nínú àwọn gèfèrè ẹnìkan bó ṣe lè kọ́ ọmọ tí ọmọ rìn káàkiri rí ilẹ̀ mọ́fin sílẹ̀ mọ́ o nítorí pé àwọn tó ń wò yìí wọn ò ní ọ̀sìn wọn ò sì ní dáadáa tán fẹ́ tara wọn jáde tán bá bímọ wọn ò ní bí ju fáàjì ránkà fara lọ kò kí ibi tí wọn náà ni wọn bí o ẹni tí wọn máa ń sin ọba tálá sàngó bíi tiwọn náà ni wọn ṣe kẹ́ni wọn ò gbèsáyé ìrẹ́ ọlọ́run má fi wọn ẹlẹ́ẹ̀ mo bá wọn fún wọn bí tó ti dá ṣé mi ti mọ ohun èpè fáwọn èèyàn èmi yìí ń mo wá lẹ́tọ̀ọ́ kí n sì pẹ̀ èmi ò lẹ́mìí ẹ̀ e. nítorí náà màá rọ̀ yín pé kẹ́ ẹ lọ bá anabi ibrahim àwọn yóò tún lọ bí tí ibrahim wà ó tún déwájú ibrahim wá sí pẹ́ wá ìwọ orí nira tá a wà ń bẹ̀ lónìí ni ibrahim náà máa wá dá wọn lóhùn pé wọn ó ti kọ́kọ́ yí ibrahim náà lọ ó ní ilé anabi ọlọ́run ọba khalilu rahman ìwọ tó ṣe pé ìwọ làáyú ọlọ́run ẹ ọlọ́run ò pèèyàn mẹ́ta láàyò rẹ̀ lérílẹ̀ ayé kò sì fẹ́ nìkan ṣàkọ́kọ́ lérílẹ̀ ayé tó kọjá àwọ̀ yìí ìwọ ayò ọlọ́run wá sí ìpẹ́ wa anabi ibrahim wọn ni àlọ́lọ́run ti bínú lónìí níbinú kan tó ṣe pé kò bí rí kò sì ní bí mọ́ kìí ṣe irú mi o ló yẹ kí n sì pẹ́ o nítorí pé ńgbà tí mo ń bẹ láyé kọ́dí kàdáàbò tó tàlàtàkàgbà mo pa irọ́ mẹ́ta láyé mo ṣe kí ni mo pa irọ́ mẹ́ta láyé ọlọ́run sì ní àgbọ̀rọ̀ parọ́ láàyè àìlọ́lá irọ́ mẹ́ta lèyàn torí ẹgbẹ́ mi lálẹ́kẹ̀ẹ́ àwọn mélòó ni wọ́n pa. tá a bá sọ tòmí tilẹ̀ mọ́ yìí nìkan lásán a a mọ̀ kábí ogun tọ̀ èyí tó ọjọ́ orí tó ti wá lọ láti jọ yìí irọ́ ìwé láwọn aká mẹ́rin ká tó wá pé tó tó kù tó tún pa ẹlòmíín pílánì yìí tí bó ṣe wà ní mọ́láṣí yìí ń pílánì irọ́ mi tí ó pa pé tọ́gà yẹn bá pèmí pé kí ló dé tí mi fi wá sọ́dọ̀ ọ̀hún nírọ̀lẹ́ sunday màá sọ fún lọ́la ni màá gbélé lọ́wọ́ ni torí títí bá ní mo lọ́wọ́ àṣì ni ọ̀tọ̀ ni tí ọmọ kan sọ kó sọ ni ó dẹ̀ sì ni wọ́n bá wọn lé lóyún ní bí aago mẹ́fà ní ọjọ́ sunday màá gbé lọ́wọ́ ni wọ́n máa gbọ́ ní sáà ó tún pílánì rán mi èèyàn lọ́pàárọ̀ mẹ́ta yìí lẹ́rù ń bà lálùkè àmà ni mo parọ́ mẹ́ta láyé à èmi ò lẹ́mi ẹ̀rù èmi tèmi gán tó mi báyìí èmi kọ́ ní sípẹ̀ irú mi kọ́. anabi wa sàlàyé pa o sọlá anabi ọ̀pá nítìtorí tọlọ ó sì pa ẹyọ kan nítìtorí ìyàwó rẹ tọ àwọn àfáà wa wò wọn á ní gbogbo ọrọ yẹn náà nì kò kó lábẹ irọ́ yọ̀ǹda fún wa torí pé kìí ṣe irọ́ gangan àdàpè ni ẹ̀sìn yọ̀ǹda àdàpè kan fún wa tọ́jà pé ẹni tí máa ń gbọ́ yín lè ni àmọ́ lódodo kìí ṣe kí ni kìí ṣe rọ́ tó lè làtọ̀ pé inú rọ́ ṣẹ́sìn yọ̀ǹda kìí ṣe rọ́ òun ni pé kéèyàn lo ẹ̀dá ọ̀rọ̀ àmẹ́ni tí máa ń gbọ́ tó bá padà àmọ́ yóò lọ parọ́ fóun ni àmọ́ tí wọ́n bá tútù máa ń tọ́ ọgbà lérò tó fi sọ̀rọ̀ fún yóò mú fi rọ́ ó ti lè máa bá ara jẹ́ pé ah, ó sì parọ́ fún mi wọ́n ní ọ̀rọ̀ tí mo sọ fún yín tí mo mìnì ní o èmi ò mìnì báyìí mi wọ́n ti gba alẹ́ títán kí wọ́n tó mọ̀ pé tó mìnì kọ́ yẹn bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ ẹ̀hẹ̀n yóò wá o bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò rò pé wọ́n ń parọ́ fóun yóò ti máa bínú ẹ bá wá sọ ìtumọ̀ tó gbà lérò yóò wá rí ìwé kò rí bẹ́ẹ̀ wọ́n kí ni irọ́ àkọ́kọ́ irọ́ àkọ́kọ́ ṣe òòṣà tí wọ́n fẹ́ lọ sọdún ẹbọ ọdún orò ọdún ògúnnú wọ́n fẹ́ lọ sọ ẹ̀yọ wọ́n wá pè pé òní lọ́jọ́ ẹ̀yọ o ká lọ wá bá wa lọ kópa bọ́ọ̀ bá ti ẹ̀gbẹ́yọ̀ kí ọlọ́run mẹ́gba kọ tẹ̀lé léegun àbíkọ́ ọmọ ẹjọ́ ẹ̀yìn kan ṣe máa ń ṣe ọ̀sì yìí pé èmi kọ́ mo gbẹ́kù sórí náà tí mo kàn tẹ̀lé wọn ni. wọ́n ní ká aná ibrahim wọ́ ká lọ aná ibrahim sọ pé ẹnì sẹ́kì mọ̀ á bẹ́ẹ̀ sẹ́ ń wò mí tàlá mo ń sáré mo ń sáré ẹnì sẹ́kì mọ̀ mo ń sáré ṣe ìwọ́ ẹ wàá má ara rẹ̀ lọ́kọ́ mọ́ lọ bì sọ́ọ̀ kọ́ adé pé ẹ wàá fi ẹ fi ijó ijó wèrè tẹ́ ń jó lẹ̀ kọ́ ẹ pálá rẹ̀ lọ́sọ̀tẹ̀ kí ni ẹ máa gbé kí. tọ́ sànà ibrahim wa parọ́ àbí ọ̀pá rẹ̀ ṣé ń sàárẹ̀ àbí ọ̀sàárẹ̀ àwọn àfáà ní ń sàárẹ̀ lóòótọ́ wọ́n láàárẹ̀ wọ́n ní ń ṣe ó ń sàárẹ̀ ọkàn sí tí wọ́n pè é sí. Si torí inú rí odùn ìbànújẹ́ mú pé kí lẹ wá pè mí sí i sọ́ọ̀sì mọ̀ pé ààrẹ ìbànújẹ́ gan ju ààrẹ ara lọ́ngbà mi. ìtumọ̀ tí ibrahim sọ àmọ́ torí pé àwọn tí ń gbọ́ ní wọ́n rò pé táífọ́ọ̀dù àti fífà ló mú ni ó ti yé àwọn rò pé rọ ni torí ẹ̀ lójú òun náà sọ pé èmi tí mo ṣe kí ni kì í mọ̀ pààrọ̀ irú ẹlẹ́ẹ̀kejì bó tẹ̀lé pé èèyàn òbí bẹ́ẹ̀ nítumọ̀ lójú méjèèjì àbáwọn àbá tu òun lèyí tó sọ fún wọn nígbà tí kò bá wọn ṣe ránu wọn ó tún wá ṣe kíni ó tún wá lọ bá gbogbo àwọn olórí gbogbo àwọn ẹbọ wọn wọ́n lọ síbẹ̀ pé ìwọ ni láta ìwọ ni wùsá ìwọ ni kíni ìwọ ni mọ̀nátà ẹ̀hẹ́n ṣàgóòní ẹgbọ́ra ni ó yá ní ẹ̀hẹ́n wà ní ẹ̀yìn dánsì ní ọba sá gbogbo wọn láàké lọ ó kún wọn bí ẹni kúnra kó tó dijọ́ ọdún ni o òun ti lọ ó ti lọ kún wọn bí ẹni kúnra nígbà wá kún wọn tán pẹ̀lú àké ọwọ́ àwọ̀ èyí tó tóbi jù tó jẹ́ ọ̀gá àwọn òòsà ọwọ́ gbé àfikọ́ ọlọ́run ó gbé àfikọ́ ọlọ́run wọ́n bá débẹ̀ tí wọ́n dunnú dọ́hùn káwọn fẹ́ bọ́ ọ. òòsà wọn bá bá gbogbo wọn bá gbogbo ọlọ́run ọba wọn ti gbogbo wọn àbá tí wọ́n ti kún wọn bí kún ta ló ṣe eléyìí ta ń iṣẹ́ yìí wò sọ ọlọ́run ọba wa ọ̀rọ̀ àwọn ọbọ̀ ọba wa ń wò àwọn èèyàn ọmọ ẹ̀ka tí wọ́n wọ́n bá lọ bá wọ́n wá dé bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ yìí àà èmi bò bálí fàálà ó kẹ̀bí òun àà ṣé bí ẹrú lórí wọn tó gbà akẹ́kọ̀ọ́ pa gbàtẹ́ ẹ̀ bá àké lọ́wọ́ tèmi ẹni tẹ́ ẹ bá àké lọ́wọ́ rẹ̀ kọ́ lọ́yọ̀ kẹ́ ni olórí wọn yìí ló ṣe ẹbí tí wọn bá ń sọ̀rọ̀ fún wọn dá lóhùn. àwọn náà wá wò báyìí àbí oríire òpin ìwọ rí báyìí lè ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìwọ rí báyìí lè ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. nígbà tí wọn wá sọ̀rọ̀ kílẹ̀ ń sìn wọn fún ọ̀rọ̀ yìí tánà ibrahim sọ yìí pé ọ̀gá wọn ló ṣe é eléyìí onírọ̀ ni mo pa èmi mo ṣe àmọ́ àpá ìtọ́jú oyè wa pé ọ̀rọ̀ tó ti sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn pé olórí wọn tó ṣe é nì ẹ̀dùn wọn wò tán bá ń sọ̀rọ̀ ó jẹ́ hàn pé ó fẹ́ pè wọ́n ṣàkíyèsí ó ti yé ó fẹ́ pè wọ́n ṣàkíyèsí ni bí ìgbà téèyàn wọnú ilé táwa ní wọ́n fi ìwà àtọ́mọ kalẹ̀ ìwà àtọ́mọ kókó ọmọ tí o ti pọ̀ ọmọ oṣù méjì wọ́n fi kalẹ̀ sínú ilé wọ́n sì gbé àmàlà àtọ́bí ewédú tó gbóná dáadáa wọ́n fi kalẹ̀ àti tọ́kí tó tóbi dáadáa wọ́n gbé kalẹ̀ ẹni wọ́n gbé fún balẹ̀ wọ́n lásì máa wá ṣe kéde máa wá jẹ́ nígbà tó tó dé. ìwọ́ ti ṣètò fún ọwọ́ mọ́dọ̀ ọ̀fà ọ̀yẹ́ ń o sì bẹ̀yìn méjì náà sínú lọ torí pé kò sínú ìlú ẹni tí ń takò òòsà tọkọjá akíní tọ́ lọ́jà ẹ̀yìn òré po lẹ́nu ọmọ yìí nù ó ti fi ponú lẹ́nu ẹ̀rẹ́ po lẹ́nu ẹ̀ ẹ̀wá ń bí mi ẹ̀tọ́ jẹ́ lánàá ẹbí ẹjọ́ da yín lóhùn kóhùn lòún jẹ ẹníbo lọ́jọ́ sí so tó túmọ̀ kó ti ẹ̀kọ́ yé yín ipe kò sẹ́ni tí ọ̀jẹ̀ tó kọjá èmi náà ẹ̀dùn wá ń bí mi bó jẹ́ kẹ́ ẹ ti mọ̀ pé èmi débi ń padà ẹ̀fún yín látàárọ̀ látàárọ̀ ẹ̀fún mi ló ń jẹ ó fi dàgbọ́ mẹ́jọ alẹ́ ẹ̀ wá ń bí wípé ta lọ jẹun tó jẹ́ pé anabi ibrahim náà nì fọlọ́ bí kò sẹ́ni tí ń ta kò sánú ìlú tọkọjú o ta ni wàá ṣe ọ̀gbọ́ tọ irọ́ kẹta ó ní ọkọ̀ arọ́ pé ìyàwó òun ó ní ọmọ ìyá àwọn ó ní kíni wọ́n ní kí lọ́sẹ̀lẹ̀ wọ́n lọ́ba àkánu gbogbo obìnrin tó bá dáa tí ọ̀la mi tí ọ̀zọ́ jẹ́ni tí ọ̀la mi sọmọ obìnrin tó lá mi ẹ́ ó ti mọ̀ wọ́n obìnrin tí ọ̀la mi ó ti yé kì í sagun kéwòn. kìí sáárọ́ tí wọ́n náà mẹ́ pé jonathan kò ní wá buké níjọ́ tí ń kí àbí gbogbo àwọn olówó àdúgbò yín òsèlú párọ ni wọ́n wá àdúgbò àbí ọba yìí wá ní gbogbo obìnrin tó bá dáa tó gbà yóò gbà tó bá ti rí wọn yóò sì lò omi òjò ọgọ́rùn òjò nìyẹn máa ń lò lòkulò àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ni omi tó lọ fowó pọn tó lò lòkulò ẹ́ àmọ́ omi òjò ọlọ́run ló ṣe lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ bàbá fún wa ó lò ní orí pé ọ̀fẹ́ lọ gbà látọ̀dọ̀ ọlọ́run àmọ́ èyí tó lọ fowó pọn anabra o wa ti ma pe eyi ti ma wa saba danwo ni eyi to ba ri ko je yawo re ko le dun e eyi to ba kan di pe aburu e ni abi nkan kan ni ko ni segeni ko ni fo okan amo to ba je yawo ko le mo pe a lo ya tun lo yawo e na bó ṣe gbá yàwó anabi ibrahim alayhi salatu wa salam ẹmu wa bó lele ìṣe jẹ ọ àwọn ibrahim wà ní pé àà híyà òkú ti ìyá ọmọ ìyá mi ni ọmọ ìyá mi ni kí ní sì ni ìyàwó rẹ̀ ni kí lọ bá máa gbọ́ yí ọba máa gbọ́ yí pé àbúrò rẹ̀ tí wọ́n jọ bí wọn àbẹ́gbọ̀n rẹ̀ tí wọ́n jọ bí wọn àwọn àpá wa ní ah, ah, ọmọ ìyá rẹ̀ náà ni ṣe bí kí ní nàmọ́lẹ́mú mi lónà ẹ̀kọ́ wa. gbogbo mùmìnì pátápátá ọmọ ìyá ni wọn ìwọ àti ìyá rẹ ọmọ ìyá ni ìwọ àti bàbá rẹ ọmọ ìyá ni ìwọ àtẹgbọn rẹ ọmọ ìyá ni wọn náà lè lò fún yà kó ní mami ẹni tó ń lọ yẹn náà ó tù mí ni ìyá gbàtà lè bẹ́ẹ̀ tó ga yín lọ tí wọn lè tètè mọ̀ fún wọn ló bí ọ ó tù mí ni wọn ó ti yé. ogoro tó bá yẹ kí àníyàn rẹ pé ó kú tó ti kéde ó kú tó tẹ̀sìn lọ́gbà lérò ọ̀gbà níyàn pé ọmọ ìyá tẹ̀sìn lọ́gbà lérò ọ̀gbà lérò pé ọmọ ìyá ti bíbí ẹ̀gbọ́ ẹ̀rọ mẹ́ta tọpanu bó jẹ́ pé àwọn àpá mi tó fún wa fún wa pé àdìsí míì tí ń bẹnu muslim òun ọ̀dàkọ yẹn sí kẹta èyí tó dákọ sí kẹta ni pé gbólóhùn tí àná ibrahim sọ pé tó sọ fún ìràwọ̀ pé ágàrọ̀ bí eré ìdọ́lọ́wọ́ bá mi nígbà tí ń mọ̀nà díẹ̀díẹ̀ láti fi pàwọn ẹ̀ sákèsí àwọn kọjọ́ mọ́ lọ ẹ̀jẹ̀ ká dàdó bá tọ́ àná ibrahim wa ní ọ̀dà o ẹ lọ bá èmi ò lè sì pẹ́yìn ẹ lọ bá musa àwọn èèyàn wà lọ́dọ̀ musa. wọ́n wá ní ìrẹ musa pe wa lọ́dọ̀ ọlọ́run kó jẹ ìdájọ́ láàrin wa musa ní ọlọ́run ti bínú kan o èyí tí ò gbèrú ẹ̀ kò sì ní bí yìí kọ́lọ́ yẹ kí n sípẹ́ àwọn náà kí musa o wọ́n ní ìwọ tó ṣe pé ni ọ ọlọ́run ọba ń sọ̀rọ̀ dàrẹ́ èyí tí yẹn ọlẹ́tọ̀ọ́ sí kó sì pẹ́ wa mo sọ wà ní èmi kan èmi tó ṣe pé kọtálítò náfùsàn mo pa ẹ̀mí kan tó ṣe pé ọlọ́wọ̀n ọ̀yọ̀ǹda fún mi kí n pa mo pa ẹ̀mí náà ẹ̀mí tí mo pa yìí tọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda fún mi bó mo ṣe fẹ́ kọ́lọ́wọ̀n bó sọ̀rọ̀ mi lónìí nítorí bẹ́ẹ̀ èmi musa mi lẹ́mi rẹ̀ o èmi musa mi lẹ́mi rẹ̀ o mi ò lè ṣe o ẹ lọ bá ẹ̀yìnsá ọmọ mariam kó sì pẹ̀yìn àwọn èèyàn wa lọ wọ́n dọ́dọ̀ mú ẹ̀yìnsá ọmọ mariam wọ́n wà ní ìrẹ́ ẹ̀yìnsá ọmọ mariam òjíṣẹ́ ọlọ́run ọba. wàkẹ̀lìmọ́tòhò alìkọ́ha ìwọ́sí ní ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀wọ̀n ọba tójú sórílẹ̀ ayé wàró homeni ìwọ́sí ní ẹ̀mí kan látọ̀dọ̀ ọlọ́run ọba tọ́fẹ́ sínú kíni tọ́fẹ́ sínú ìyá rẹ̀ ìrẹ́ isa ọmọ mariam ìwọlẹ́ni tọ́lọ̀wọ̀n ọba pọ́nlé débi pé anta tukalimu nasa filimahadi sọbiya ọ ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó o sì wà ní kékeré ó se gíní ọ ń bá àwọn èèyàn o si wa leri lérí ọmọ ọjọ kan kó sì mọ bá àwọn èèyàn sọ̀rọ̀ lérí gíní lérí ìtẹ́ ìwọ́ tọ́lọ̀ ń sorí oore báyìí fún ọ̀dà púpọ̀ o kò sí kíní o sí pẹ wa. òun náà wá sọ. irun tí àwọn ẹni síwájú ti sọ òun náà sọ tó lóun kò bẹ́ẹ̀ yọ ní ẹ̀rọ bá muhammad sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ àwọn ẹ̀rẹ́sẹ̀ wà sọ́dọ̀ àwọn táwọn wá dé ọ̀dọ̀ ànábì wọ́n wá dájú kí sáà tiẹ̀ wọn ò ní sọ ìṣàkàkọ́ òun sẹ́yìn ṣe báyìí ní sọ̀rọ̀. Tọ́lá lọ́dà tó wà nìkanà sọ̀rọ̀ àdìsí. Ànábì ọwà dìde torí ó ti mọ̀ pé òun lòun ní ọjọ́ náà. Wọ́n bá ní ta jẹ́ wọ́n ni àáfààní ọ̀tọ̀ sí àbí òní tọ́ sí ọ̀ ọjọ́ ńlá ọ̀nà ẹgbẹ́ yìí ọjọ́ ńlá lọ́jọ́ yìí oníṣẹ́ ọlọ́wọ́ wa ti dì sọ̀rọ̀ wà lọ́sọ̀ tó bá wá ti dì yóò mọ̀ wá lọ́wọ́. Adébìnrin Fahad Ìta Al-Ash. máa wá lọ sábẹ́ àlàáṣẹ ọlọ́run wà á kọ́ ọ́sà àdìdà máa wá forí kalẹ̀ fún ọlọ́run ó ní lẹ́ẹ̀kan náà ọlọ́run yóò wá nù mí ní àwọn ẹ̀yìn kan àtàwọn. ìdúpẹ́ kan tó ṣe pé ọlọ́run ò fi mọ ẹnìkan síwájú ọjọ́ yìí ọ̀gbọ́ àwọn ẹ̀yìn kan àwọn oríkì kan tó mú fi kí ọlọ́run tó ṣe pé ọlọ́run ò fi mọ ẹlòmíì síwájú ọjọ́ yìí kọ́dọ̀ òun náà mọ̀ síwájú bí ọ̀hún owó tó mọ̀. Ànájọ́ wa kí ọlọ́mọ bá àlá, yóò wá kí àlá ní mẹ́sàn-án mẹ́wàá yóò máa kì í. Tọ́jà pé tí wọ́n náà bá gbé ẹ̀kì yẹn, bí eré rẹ̀ bá dé iye pẹ̀tẹ́lẹ̀ yóò dé ìdàrí yóò wù. ọmọ ọ̀páwọn ẹ̀nìkan bẹ láyé yẹ́ ní ìké ni mo tó bá wọ ọkọ̀ sọ òṣèlú òrùrẹ́ mi kọ́dà kò fíìkì mi ẹ̀bá àgbọ̀n ọ̀sọ̀ wà ẹ̀bá kì wọ́n jù bẹ́ẹ̀ lọ. àkàwọn sọ bẹ́ẹ̀ láyé àmọ́ ẹ̀yìn yìí bó jẹ́ pé kì í sọmọ ènìyàn ni wọ́n ń kí ọlọ́run ni wọ́n ń kí ìdìgẹ́sọ̀ òun ni wọ́n ń kí òun tí wọ́n máa kí ọlọ́run bá àlá lókè tí ọ̀ tọ́lọ́run ò pè rẹ̀. wọ́n máa kí àlá lókè tọ́lọ́run á sọ yóò kọjá nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa pé inú kí ń kí ọlọ́run ọba àlá láwọn òkè burúkú. mo kọjá lọ́bí kájọ ní ìdánú àwọn kiri yóò yẹ ẹ ti mọ ìgbéra tí ó yẹn náà mẹ́rin ló ti mọ ẹni tí ń sọ yìí ọwọ́ abẹ́rẹ́ sí ní kí ọlọ́run pàtó tó kí ọlọ́run tó bá tó fi english tó fi ń kí ọlọ́run ọba tó yára tó bọ́ sí yorùbá. ọwọ́ kí ọlọ́run lóríṣiríṣi àwọn èkì táwa náà ti mọ̀ fáwọn òkè burúkú ọba àgbàlagbà ọba arúgbó ọjọ́. ọlọ́run ọba mú kí bá ọba arúgbó ọjọ́ aláwọ̀ tẹ́lẹ̀ òun ọba mi tó fi sámà tó fi sásùn ọ̀gbóra ọba mi kàǹkà ọba mi nẹ̀lìmọ̀. ọba ọlọ́wọ́ gbọgbọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀

tí wọ́n yẹ ni. pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ tọ́lọ̀ máa máa bẹ̀rẹ̀ ní ayé ìjọ́bẹ̀jọ á máa sọ àwọn ìpè yòókù á máa sọ fún wa tọ́lọ̀ kọ́ máa sọ àjọ ọ̀nà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك